Auzubillahi Mina Shaitani Rajim, Bismillahir Rahman Rahim. This is on point by two, using my words for others. Please continue to subscribe and God will continue to bless you. Eh, ọ̀rọ̀ bí a ṣe máa sú ọkọ Lizzy Anjorin òní mo fẹ́ sọ. Ìdí tàfi máa sú ẹ̀ òní mo before then, ẹ jẹ́ kí ká sáré sọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà wọ́n ní wọ́n ti release ẹ̀ ní bail. But ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ pé this is how you look like wọn ò tí ì rí i then contrary to what people are saying pé eh, bàbá mi Sunny Adé ó ṣeré fún un gbà tó release ẹ̀ irọ́ ni wọ́n deceive wa ni that one was old video old video ni Sunny Baba mi Sunny Adé kò fun Baba bàbá So ṣóyé yín old video lèyí tẹ́ ẹ rí yẹn bàbá Ìjẹ̀ṣà ó wà coolest apartment perhaps bóyá ó ń receive treatment ṣe mọ̀ pàwọ́ yìí ti sọ pé ó bẹ́tà kẹ́ ẹ fi sí coolest apartment tí wọ́n bá ti release ẹ̀ kó mọ́ ti jáde sáwọn èèyàn bẹ́ẹ̀ náà sì ló ṣe rí ṣe rí báyìí mhm. so gbogbo ẹni tẹ́ wà ní lókà àti tèmi lọ́hùn Sani Adé òṣèré fún bàbá Ìjẹ̀ṣà bàbá Ìjẹ̀ṣà wọ́n ti wọ́n ní wọ́n ti grant ẹ̀ ní bail ní àti rí ń ta ó wà ní coolest apartment ẹ jẹ́ kí n mọ bọ́rọ̀ mi lọ ìdí tí wọ́n á fi sú ọkọ Lizzy Anjorin òun ni pé mùsùlùmí ni oníyàwó púpọ̀ ni oníyàwó púpọ̀ ìṣe legal wife ó ṣeé ṣe pé nínú àwọn ìyàwó tó ti fẹ́ yẹn kò kí n ṣe gbọ́n náà ló máa kú rí tán pé mo wà ní ṣe one marriage even uh, uh, customary marriage no one islamic marriage is christianity marriage kódà kó jẹ́ traditional marriage oní certificate àwa níléyàn kankan tó sì ní witness níjọ́ tí wọ́n ṣe ìgbéyàwó ní àwọn ìgbéyàwó ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá ní any kind of marriage lórí kí wọ́n tender ẹ̀ síta awal ọkọl Anjorin ẹ̀ eh, Lizzy Anjorin kò ní right láti lọ legalize Lizzy kò ní right ẹ̀ eh, lọ́ọ̀ Nàìjíríà one man legal marriage one man to one woman ni wọ́n á dẹ̀ state ẹ̀ fún yín níjọ́ marriage yẹn mo ti witness court wedding kan rí because kí là ń pè ní legal òun náà ní court wedding wọ́n á make sure pé even though you are a widow wà á ní certificate even though you are a widower you must have that certificate pé o ò níyàwó kankan bí kankan o sì ní fẹ́ yàwó mi mọ́ ìyàwó yìí náà ni ìwọ làwálì oníyàwó tẹ́lẹ̀ a muslim wọ́n sì sọ wípé kó o ṣe déédéé pẹ̀lú ìyàwó ẹ̀ ó lọ legalize lizzy ṣé bí àdínì ṣe kọ́ ẹ ni ẹ dẹ̀ mọ̀ ṣe hypocrite because mo gbọ́ hypocrite voice ẹ níbìkan tó ń sọ fáwọn ọmọ yẹn pé ẹ̀yin ẹ ṣe happy new year hypocrite ni ẹ ò dẹ̀ ṣe nǹkan tó lọ́n fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin ẹ adjust ẹ máa wọná so ẹ̀yin ìyàwó yòókù tẹ bá wà níbi tẹ wà yẹn tẹ́ any kind of tender legal tender marriage kankan lórí ìsìláàmù ni christianity ni kódà kó jẹ́ eh, traditional wọ́n ní customary gbogbo ẹ gbogbo marriage sì ní customer tẹ́ ẹ ní witness ẹ dẹ̀ ní letter kódà kẹtẹ mọ ní certificate lórí tẹ́ ẹ ní ẹ eh, ní witnesses ẹ gbé bàbá yìí lọ sí court ẹ gbé lọ sí court ó máa san damages then àwọn kóòtù náà àwọn kóòtù náà ó yẹ káwọn náà ṣe investigation kan tó ṣe manage fún wọn ọ̀dọ̀ wọn sọ pé wọ́n lẹ lẹ́tà jáde twenty one days notice fún in case o oh, ní fẹ́ kí tó bá fẹ́ kí manage yìí ṣe é ṣe jẹ́ ká gbọ́ maybe that time within that time tí ó fẹ́ ṣe marriage yẹn táàmù yẹn ló ń pe ìyàwó rẹ̀ kó fi kó fi kó fi súnmọ́ kọ́nà táàmù ni làwa nìyẹn pera ìyàwó ẹ̀ kó mọ̀ wá baṣẹ́ jẹ́ but ó bà ní kò bàjẹ́ gbogbo yín ẹ̀ lè sùn lójú kẹ́ ẹ tún kẹ́ ẹ kọrí síbi kan náà èèyàn kan nínú yín máa ní márèjì lórí ẹ wá sùn ẹ wọn èé ṣe legal tender mùsùlùmí èé ṣe legal tender especially wọn tó ti níyàwó síbi kan ṣé ò fẹ́ wọn ni ṣé ò fẹ́ wọn ni tó o bá fẹ́ wọn ó ṣe haram ní ọkọ Lizzie ó ń ṣe haram ó ń ṣe haram ìkànnì hypocrite ni ẹ́ ó dẹ̀ sọ pé ìwọ ṣe happy new year káwọn ọmọ má ṣe happy new year sí ẹ nítorí pé òun fìyẹn òfin cover irresponsibility ẹ̀ àwọn òlí Lizzy Anjorin bá rojọ́ àwọn òlí Lizzy bá ẹjọ́ àfa Paris wọ́n ti sọ pé ó ṣeé ṣe bóyá ó ṣẹ̀ bóyá ẹ̀ṣẹ̀ rẹ̀ ni ẹ̀yà ẹ̀ṣẹ̀ náà ni ẹjọ́ tó ń rò káwọn náà túbá orin ló yẹ kí wọ́n kọ orin ló yẹ kí Lizzy Anjorin mọ̀ kọ orin ló yẹ kó mọ̀ kọ lélẹ̀ ó ṣe mí láàánú ọba tó ṣe mí láàánú mo wá dúpẹ́ oore uhun aha mo wá dúpẹ́ oore ó ṣe mí láàánú ọba tó ṣe mí láàánú o mo wá dúpẹ́ oore kí àwa náà ta wà lórí YouTube yìí àti orí gbogbo social media ká mọ bẹ́ẹ̀ kọ́ ká mọ bẹ́ẹ̀ gbé bí mo ṣe lọ sí reception kan nìyẹn tí wọ́n ṣe kọrin yẹn nìyẹn nǹkan tó yẹ kó mọ̀ kọ nìyẹn wọ́n bẹ́ẹ̀ rú ni o wọ́n bẹ́ẹ̀ sọ ni o wọ́n bẹ́ẹ̀ bí ni o ọ̀rọ̀ àrọ̀ ọpẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ló attempt tó wà successful ó yẹ kẹ́ mọ dúpẹ́ kó ṣẹjọ́ ló yẹ kẹ́ mọ rò ọkàn mi láìkí láti mọ mu bọ́ọ̀bù ẹ̀ eh, láti mọ ọmọ yàngàn ọkàn mi láìkí láti mọ yàngàn ọkàn mi láìkí mọ ọmọ yàngàn lórí irọ́ òun náà ló délẹ̀ olódélẹ̀ yìí olódélẹ̀ yìí sóṣì lẹ́yìn ẹjọ́ Tóyìn àti Lizzy sóṣì yẹ kí Lizzy tún wà lórí ẹjọ́ ìyá mi mo mọ̀ pé èèyàn gidi ni ẹ o sì máa ń ṣàánú kò kí ń ṣe gbogbo èèyàn tí èèyàn tí èèyàn ń ṣàánú fún ló fẹ́ràn yìí especially gbogbo àwọn alẹ́ tó máa ń ṣàánú tó máa ń ṣàánú kò kí ń ṣe àwọn tẹ̀ gbogbo àwọn tẹ̀ ń ṣàánú fún kọ́ ló ń fẹ́ràn yín tẹ́ ẹ bá ṣàánú fún èèyàn hundred tẹ́ kán lè máa fi èèyàn two tó máa fẹ́ràn yín ọ̀rọ̀ ọlọ́run tó wà nù ẹ̀ nìyẹn ọlọ́run sọ fún yín pé oore ọ̀fẹ́ ni mo fún ẹ tó fi ráàánú ṣe fáwọn èèyàn wá fi ìgbàgbọ́ rẹ sọ́dọ̀ èmi ọlọ́run èmi ni màá mọ̀ sí ẹ̀san rẹ fún yẹn fẹ́ padà kò yẹ sí àwọn tó sànú yẹn fún tó bá ń retí pé àwọn tó sànú fún wọ́n mọ̀ fún ẹ ní respect wọ́n mọ̀ gbọ́rọ̀ sí ẹ lẹ́nu wàláhì irọ́ ló pa àwọn ni wọ́n máa bà jẹ́ sí ṣé orí ẹ kò sì mọ́ ẹnu kúrò ńbẹ̀ oní ti ọ̀rọ̀ Lizzy oní ti ọ̀rọ̀ Lizzy ṣó yẹ yín Fọlá I don't know that was another show entirely I don't want to go there ẹ ti ṣe fíìmù tán a ti gbóhùn àwọn ọmọ ìwọ̀nba owó tí wọ́n fún yín ọlọ́run jẹ́ ká fi ṣèkà lálùbọ́díkà story tí yín ti tó ẹ jẹ́ ká mú story ẹlòmíì a padà sórí lawali lawal odi you did wrong nǹkan tó ṣe kò bá ẹ̀sìn ìsìláàmù mu o lè fẹ́yàwó bẹ́ẹ̀ síbìkan kó wá legalize èèyàn kan ẹ̀yin ìyàwó ilé tẹ̀ wá níbìkan ìyàwó lawal anybody yín bá ní any legal tender certificate of marriage lọ́wọ́ ẹ wa wá ẹ máa fi sú ẹ yes ẹ máa fi sú ẹ it needs to be sued o lè legalize èèyàn kan Islam ò gbà that is cheating that is fraud fraud nìyẹn so we need to sue Lawal yes nǹkan tó ṣe yẹn ó wrong ó wá ṣe mí láàánú kú mọ́ pé Lizzy òun kọ́ ló yẹ kó fall sínú irú irú nǹkan báyìí kò yẹ ká mọ sọrú ọ̀rọ̀ yìí sí Lizzy àwọn kan ti predict tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn kan ń gé wọn pé ẹ mọ́ sọ̀rọ̀ bí ẹ mọ́ sọ̀rọ̀ báyìí ṣé ẹ fẹ́ kó má rì ni kò yẹ ṣerú ẹ̀ ló yẹ pé kó tún wá mọ rojọ́ dẹ ẹ̀yin ẹlẹ́jọ́ òun náà ló gbé wá o òun ló gbé wá tí mo fẹ́ sọ nísìnyí pé àbájẹ́ kó tọ́jú ọmọ ẹ̀ ó ní ò tọ́jú ọmọ ẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní rojọ́ kò bá mọ̀ dáwọn èèyàn lóhùn kò bá mọ̀ dáwọn èèyàn lóhùn she has no fault she has no fault Fọlá it is not the fault of Lizzy so yẹ ẹ̀yin tẹ́ ẹ tọ́jú ọkọ yín ẹ jẹ́ kí wọ́n ẹ jẹ́ kí wọ́n kí wọ́n mú àwọn jígóló bẹ́ẹ̀ náà sì ni àwọn obìnrin kan wà wọ́n kò lábò ní pẹ̀lú ọkọ wọ́n mọ fúrọ̀dù àwọn obìnrin olóbìnrin wọ́n mọ fúrọ̀dù àwọn obìnrin olóbìnrin so kò wá jẹ́ àlàyé fídíò mi fẹ́ pọ̀ lórí kínní àmọ́ jẹ́ kí n stop eléyìí mo kàn fi sọ wípé Lawal wọ́n máa sue ẹ̀ wọ́n máa sue ẹ̀ he needs to be sued for cheating ó cheat lórí Nigeria law ó cheat lórí Islamic law ó cheat lórí marriage law you need to be sued yes bye for now.